sọ. Òkìkí Afọláyàn jẹ́ eh, ọmọ Kwara State. Hmm, àwọn ọmọ ìlú Ìlọrin fa. láti Òmùaran hmm. tí má bẹ̀rẹ̀ mi bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ láìfù títí wa kọ́ ló ń ṣàánú wa. àmín àmín. ọbí mi sí Mùṣín. Hmm, ọmọ Mùṣín olóòṣà. nígbà tí mo ṣe díẹ̀ ní Mùṣín tá dàgbà tó débi wá five years ọkùnrin ọdún mi kò Mùṣín mo lọ sí Kogi State. wow. àlọ́ ṣe primary school bẹ́ẹ̀ adẹ̀ primary school tẹ́lẹ̀ nípa Kogi state wọ́n yìí ń kọ́ àwọn ọmọdé yìí àjọ máa parí gbogbo ẹ̀kọ́ wọn ní ìbáyìí ni àkú òǹkogi adá wa padà sí Èkó ìyẹn ní Ṣógúnlẹ̀ Ládìpọ̀ mo hmm. lọ primary school mi ní local government primary school Ládìpọ̀ Òṣòdì then secondary school level Awaru Islam Model College Agége hmm. lẹ́yìn yẹn kò sí ìpamọ́ hmm. torí pọ̀lọ́tà ìtọ́ra ní ká kékeré pọ̀sí ti kú dáàdì mi ti kú ìyá yẹ àwọn márùn dẹ́ ni kò dẹ̀ easy ìyá oníyà ń kiri àdàlú ni bàbá kan tó kó fúnra rẹ̀ gan nǹkan tó ń gan ṣe òun gangan gan ò tí lè bọ́ family kí ó tó dé pé òun náà ó escape kò sí pàtí ìran àlọ́dún school but thank God today aṣáájú um, àbítàwà Mike, máìkì ń go deep now yẹn hmm, torí hmm. mo lè bá sọ́ọ̀tì kí n máa ké. Hmm, ah, rárá hmm, ẹ má jà ẹ má jà sọyìn àmọ́ mo mọ̀ pé tá a bá máa fi bẹ̀rẹ̀ sí ní tẹnubọ ìrìn àjò yín ìpasẹ̀ yín bẹ̀ ṣe di gbajúgbajà director torí tá a bá ń sọ̀rọ̀ àwọn directors ní industry Òkìkí Afọláyan wọ́n ṣe fọwọ́ rọ́ sẹ́yìn eh, tá a bá ti ń dárúkọ láti orí kìíní sí ìkarùn-ún àbí sí kẹrin láàrin àwọn directors tá à ń sọ from one to five Òkìkí Afọláyan ah, ah àmọ́. alága tó pọ̀. àmọ́ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yẹ́ra lẹ́wọ̀n kí lẹ́wọ̀n kí mi lè fún yín lófo mi lè parọ́ fún yín pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn directors ọtí ọtí tí ó wà on point tí ó wà lórí igba táwọn èèyàn ń fẹ́ kí wọ́n máa ta máa ń ní gbogbo àwọn sinimá tàn lọ́dún kan òjọ̀kan Òkìkí Afọláyan wọ̀ ṣe fọwọ́rọ́ sẹ́yìn